الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إنه فتوفي شريعة توفي هوا هناك لاسكو تي إمام طبعا سخطبه ní ọjọ́ jùmọ̀ àfẹ́kẹ́nikẹ́ni kó máa lọ kó máa bọ̀ àbí kó máa tàtẹ̀yìn bọ̀ kó máa dáhùn èèyàn léjìká kọjá lórúkọ pòǹrí àlàfo kan ní iwájú tó ń fẹ́ jókòó sí ẹni bá fẹ́ jókòó sí ọwọ́ iwájú yóò ti tètè dé torí pé ara kọ́ wa náà nù ká tètè máa dé mọ́ṣáláṣí ní ọjọ́ jùmọ̀ láti wá kópa nínú sọ̀látul jùmọ̀ àmọ́ àwa máa bọ̀ lẹ́yìn ìgbà tí gbẹ́tìrẹ́gbẹ́ tí gbèrègbè a máa dáhùn èèyàn léjìká kọjá lórúkọ pé mo fẹ́ lọ síwájú níbi tí mo ti rí àlàfo kan kò sí ìgbàláyè irú ẹ̀ ẹnìkan dárú ẹ̀ wò lójú ayé ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì ní kó wá bi jókòó ó ń fara ní àwọn èèyàn wá bi jókòó ó ń fara ní àwọn èèyàn eléyìí túmọ̀ sí wípé ẹni bá fẹ́ wà níwájúwájú gẹ́gẹ́ bó ti ṣe tọ́ pé ká ṣe yóò ti tètè dé mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ bá wá jẹ́ pé èèyàn ti wà ń nǹkan kan wá ṣẹlẹ̀ sí eléyìí tó pè fún pé kó jáde kúrò nínú mọ́ṣáláṣí tó bá jáde tó bá dé ààyè rẹ òun náà ló kún lẹ́tọ̀ọ́ síbi ẹlòmíì lọ wọ́n wá kù sí lọ́wọ́ ó wu ọ̀nà tó wọn fi débẹ̀ láì kò ní ẹnìkankan lára ní ọjọ́ jùmọ̀ lásìkò tí ìmáàmù bá ń sọ kútúbà lọ́wọ́ à ń fẹ́ kọjá pé gbogbo wa adojúkọ ìmáàmù yẹn a sì yá ní etí wa láti tẹ́tí gbọ́ nǹkan tí bá ń sọ. So. àfẹ́ kátùmá ṣe nǹkan mímà tó yàtọ̀ sí eléyìí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ wa òun ní kọrin sí wa létí ni tàbẹ́ nìkan ní fọwọ́ tọ́ wa ni nìkan nínú gbogbo wa ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí gan yóò da púpọ̀ ti wọ mọ́sálásí àbí kò gbé kọ́mọ́bà kó àìrójú bọ́ níbi ńtọ́ yẹ kọ́ máa ṣe ní àkókò ìgbà tí ìmáàmù bá ń sọ kútúbà lọ́wọ́ yìí kò gbọ́dọ̀ wí nǹkan kan kò gbọ́dọ̀ sọ nǹkan kan kódà tó bá pé ìmáàmù bá sọ orúkọ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tá a bùkátà ká ti sallallahu alayhi wa sallam níṣẹ́ láàṣọ náà tó ṣe pé ní tó wà lẹ́gbẹ̀ẹ́ wa gan-an ní torí pé wọ́n ní adákẹ́ a ò gbọ́dọ̀ wí nǹkan kan tí nítorí nìkan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá ń ṣe ọ̀bá dáa ò gbọ́dọ̀ sọ fún pé káì lásìkò tí ìmáàmù ṣe kó tó bá lọ rẹ̀ lọ́tí pé káì tó ṣeun nínú iṣẹ́ olóore ni ṣùgbọ́n bí ààyè yìí kọ́ wọ́n lọ gbọ́dọ̀ wí nǹkan kan torí ẹja kíyè sára fáwọn pé ẹ̀sìn wa kìí ṣe àfọpọlọ gbé kalẹ̀ ẹ̀sìn tọ́tọ̀dọ̀ ẹlẹ́dàá wa ni òtún àfi wá lẹ̀ pé òun fún yín lẹ́sìn ẹ máa ṣe bọ́bá ti ṣe wù yín ó fà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó fi pẹ̀lú ẹ̀ ó ṣàlàyé fún wa gbogbo nta bùkátà láti gbẹ́sìn yìí gbogbo nta bùkátà láti máa fi lè bá a sí ẹ̀sìn yìí Olúwa ti ṣe fẹ́ abẹ́ Allah azza kọ́kọ́ wa máa ṣe ó sì ṣe àwọn ẹ̀sìn náà látẹ̀wọ́gbà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.